ọpẹ́ ìyìn tí Ọlọ́run ọ̀gá ògo àpáta ayérayé ọba tó mọ wá tó mọ wá ọba tó mọ gbọ́ orí wa ọba tó ní ìmínú ènìyàn lọ́wọ́ ọba tó ní gbogbo ògo níkàáwọ́ ọba tó ń gbénú ọ̀run tó ń pàṣẹ lórílẹ̀ àlàyé ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run lọ́la ọlọ́run títí ayérayé ọba tó lọ kọrin kése ọlọ́run àwọn wòlíì ọ̀rọ̀ ẹnu àwọn wòlíì ìtumọ̀ ọ̀rọ̀ ẹnu àwọn wòlíì kìkì ògo nínú ògo àpáta ayérayé ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọlọ́run tó ti ń jọba káyé tó máa jọba ọlọ́run tó máa máa jọba nígbà táyé ò ní sí mọ́ ah! ọba tó ní ká má ṣe pé òkùnkùn ní ìmùlẹ̀ ó nítorí wọn kì í ṣe ìmùlẹ̀ níwájú òun ọlọ́run alàyè mo ní ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo fún olúwa lókè ọ̀run ẹ kúlé àsìkò yìí mo ní ṣàlàfíà lẹwà ṣe dáadáa ni mo bá yín bẹ́ẹ̀ mi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín náà ti wà lálàáfíà hmm. ó yá ẹ tètè lọ máa pera yín lẹ́yìn kọ̀ọ̀kan ní méjì ní méjì ní mẹ́ta mẹ́ta torí pé mi ọmọ yín àbúrò yín mo tún ti dé sórí ètò ògo ìgbàlà lẹ́nìí gẹ́gẹ́ bí ìṣe wa Fọwọ́ṣadé Adéfẹ́nwá lórúkọ tèmi ọmọ onílẹ̀ ọmọọba ọmọ onílẹ̀ ni mí mo máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjìlé bàbá mi àtẹ̀ gìrìgìrì ọmọ onílùú lèmi mi ò ní fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe é bẹ́ẹ̀ ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi náà ti wà níyìn lẹ́ni àti èmi àti àlejò mi ọlọ́run bí léwu ọ̀ṣọ́fọ̀ yẹ kẹ́tìmọ̀ tí wọ́n sọ pé ọlọ́run bí léwu ọ̀ṣọ́fọ̀ yẹn ó yẹ kó ti yé yín ẹ̀yin náà ti mọ̀ pé dájúdájú àlejò mi wọ́n ní ọmọ ìjọ mímọ́ àwa nìyọ̀ ayé dájú wa nínú olúwa ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ara lé náà. mo kí gbogbo ìwọ tó ní orí ọ̀fẹ́ láti máa wò mí ní ibikíbi bóyá àárọ̀ ni ẹ̀yin wà níbi tẹ́ wà àbí ọ̀sán àbí alẹ́ mo kí yín ohun tí mo dẹ̀ gbàgbọ́ ni wípé lábẹ́ agbára tí ọ̀run sinmi lé torí pé ẹ ní orí ọ̀fẹ́ láti wò mí ní àkókò yìí lórúkọ Jésù ilẹ̀kùn àánú á ṣí mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí ètò yìí bí ẹ̀rẹ̀ ṣe ń bá wa lọ ẹ̀mí mímọ́ yóò bá wa pàdé mo kí gbogbo ènìyàn níbi gbogbo. Hmm. ẹ̀yin náà sì nígbà tí mo sọ pé ọmọ ìjọ mímọ́ àwa nìyọ̀ ayé gbogbo èèyàn tọ́lọ́run dá pátápátá òun náà ni ìyọ̀ ayé bàbá wa nínú olúwa ó yá orúkọ yín àti ìjọ yín. ẹ orúkọ èmi tí ó ní orí ọ̀fẹ́ láti máa wò ní àkókò yìí ní gbogbo ènìyàn mọ̀ sí wòlíì Raphael Arole Abbas láti ìjọ Celestial Church of Christ Latter-day Glory Ministry that same Jesus Arena ní ọgbà ní ìlú Èkó gbogbo ọmọ ìjọ mímọ́ pàápàá tí wọ́n wà ní orí ètò tí wọ́n bá ní orí ọ̀fẹ́ láti wọ̀ wá ọdún ni wá a kì í ṣe aláìmọ̀ fún olóko mo dẹ̀ gbàgbọ́ pé ìwọ tó dẹ̀ rí mi ní ìgbà àkọ́kọ́ náà lábẹ́ agbára tí ọ̀run sinmi lé ìwọ náà máa rí ògùn Ọlọ́run mo kì í orúkọ mi ní wòlíì Raphael Arole Abbas. Orúkọ bàbá nínú Olúwa òun lẹ ti gbọ́ yẹn. Lẹ́nìí, a fẹ́ bá a sọ̀rọ̀ kan lórí àkórí kan tá a pè ní búbúyọ ògo. Búbúyọ ògo. Gbogbo ẹ̀dá alààyè pátápátá tí Ọlọ́run dá. Ọkùnrin ni, obìnrin ni, kódà pàápàá gbogbo nǹkan èlò. Igi ni o, ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ló ní ògo nínú àmọ́ kí ògo tá à ń sọ yìí tó tó lè bùyọ ó máa ní àwọn ìgbésẹ̀ kan tí ènìyàn á ti gbé kí àwọn ògo tá à ń sọ yìí kó tó lè farahàn bàbá wa nínú olúwa ó yá ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí ọ̀rọ̀ tí a pè ní bùbùyọ ògo. ẹ gbogbo ẹni tó ń gbọ́ mi ní àkókò àtẹni tó lórí ọ̀fẹ́ láti wò mí kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ohun tí màmá ní kí n sọ̀rọ̀ lé lórí àwọn nǹkan wà tí mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ìdí tí olúwa fi dá ènìyàn wá sí ayé ọlọ́run dá wa because of glory ìwọ tó ń wò mí àṣírí kan wà tó ní láti mọ̀ tẹ́nìyàn ò bá mọ̀ á dàbí pé ènìyàn ò ráyé wá àkọ́kọ́ ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé in the book of Genesis ọlọ́run dá wa ní àwòrán ara ẹ̀ ó dẹ̀ ṣẹ̀dá wa ní irú ìrí máa ríra wa gẹ́gẹ́ bí ènìyàn lọ́hùn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé bí a bá ń sọ̀rọ̀ nípa ògo ògo jẹ́ nǹkan gbòógì tí gbogbo ènìyàn torí ẹ̀ wáyé hmm. ọlọ́run dá wa ìdí tó fi dá wa ó dá wa nítorí ògo ohun gbogbo tí ọlọ́run dẹ̀ fún wa ojú wa olúwa dá ká lè fi rí ògo ni ẹnu wa olúwa fún wa kí a lè fi sọ̀rọ̀ ògo ọwọ́ yìí olúwa fún wa kí a lè fi gbé ògo dání hmm. but gbogbo ènìyàn tó wà láyé lolúwa dá wa nítorí ògo but kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí mo fẹ́ ká wo bìkan nínú ẹsẹ̀ bíbélì isaiah chapter forty three isaiah chapter forty three níbẹ̀ ni mo ti fẹ́ sọ̀rọ̀ gbogbo ènìyàn tó bá ń gbọ́ mi ohun kan wà tó gbọ́dọ̀ mọ̀ tó o bá ti mọ̀ ọ́ ò lè sọ̀rọ̀ nípa ohun tí wọ́n pè ní ògo ògo yìí ló torí ẹ̀ wáyé láti irun orí ẹ títí di àtẹ́lẹsẹ̀ ọlọ́run dá fún ògo ni nítorí pàápàá olúwa pe àwọn áńgẹ́lì ó ní ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa irú kí wọ́n lè máa rí wa kí wọ́n lè rí ògo ọlọ́run lára wa ẹnìkan wà ń bẹ̀ yẹn tó ń wò mí ohun tí mo sọ ni wípé gbogbo agbára tó ń bá ẹ ìjàkadì lórí ògo ẹ lórúkọ jésù olúwa máa ṣí lọ́wọ́ iṣẹ́ mo sọ ni mi ò dálábàá bí o ṣe ń wò mí tá a bá rí ẹnikẹ́ni tó ń di ẹranko tàbí tó ń di ènìyàn tó ń bá ògo tó torí ẹ̀ wáyé tó ń bá jìjàkadì in the next twenty four hours gbogbo nǹkan tẹ́nìyàn lè máa dùn bí agbára lórúkọ Jésù ti Nazareti àti òun àti ohun irinṣẹ́ lórúkọ Jésù Olúwa yóò kọjú ìjà sí wọn. Àmín. mo wá ń lọ nínú ọ̀rọ̀ yẹn Isaiah chapter forty three ẹsẹ̀ ah. kelòó. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ keje. ẹsẹ̀ keje olúkúlùkù ẹni tí à ń pè ní orúkọ mi. God bless you ma ẹ wo bí yìí nígbà tí bíbélì fẹ́ ṣàlàyé ọlọ́run pé wòlíì àìsáyà pé i will tell you this secret tó bá dẹ̀ ti mọ̀ wàá lè mọ̀ pé nítorí pé mo dá ẹ gẹ́gẹ́ bí ènìyàn mo dá ẹ nítorí ògo olúwa wá sọ fún wòlíì àìsáyà pé olúkúlùkù kì í ṣe ẹnìkan ọlọ́run sọ̀rọ̀ nípa ẹnìkan bẹ̀ yẹn ó ní olúkúlùkù ẹni tí a ń pè ní orúkọ mi ẹ tẹ̀síwájú mà. nítorí mo ti dá fún ògo mi. mo dá wọn because of his glory ọlọ́run ló sọ bẹ́ẹ̀ but listen to me very well àwọn nǹkan wà tó gbọ́dọ̀ mójútó nígbà tó bá discover pé o wáyé ògo tó wà lára ò farahàn nígbà tó bá takoko màmá máa fún mi ní àyè láti sọ ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ ní wípé lábẹ́ agbára tí ọ̀run sinmi lé in this two thousand and nineteen ohun gbogbo tó torí ẹ̀ wáyé tí wọ́n ń pè ní ògo lórúkọ Jésù ayé máa sọ testimony ẹ̀ nípa ẹ̀. àmín mi ò dá lábàá àṣẹ ni ẹnikẹ́ni tó bá wá dúró pé òun ò ní fàyẹ́lẹ̀ pé kí ògo yẹn kó fara hàn irú ẹni bẹ́ẹ̀ a máa fi ṣe ìràpadà fún ẹ̀mí ẹ̀ sọ́ṣàlíbì jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù hmm. ẹ̀yin náà ti rí i pé ọ̀rọ̀ yẹn ń jáde bẹ́ẹ̀ náà àṣẹ dẹ̀ ń tẹ̀lé ǹjẹ́ gbogbo ojú tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ lákòókò yìí ṣé ẹ wà nínú ẹ̀mí pẹ̀lú wa ṣé ẹ fetí síbi ṣé ẹ fọkàn sínú ọ̀rọ̀ ọlọ́run yẹn má gbàgbé bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run ó ní inú àjónirun gbogbo ọkàn kọ́kàn gbogbo etíkẹ́tí tó bá ti fi ọkàn síbi tó bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo ọkàn bẹ́ẹ̀ gbogbo irú ènìyàn bẹ́ẹ̀ gbogbo ogun tó sodo sínú ayé wọn lábẹ́ bó ti wù kórí ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde yẹn á dẹ̀ máa jogún ayẹ̀rùn lórúkọ jésù bàbá ní olúwa ó yẹ já tẹ̀síwájú. now nígbà tó ló wá wá bẹ̀rẹ̀ sí ní báwo ni àìsàn àsọ̀rọ̀ olúwa sọ fún wòlíì àṣàyà pé olúkúlùkù ẹni tí a ń pè ní orúkọ mi ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe you need a close contact with your God. ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọlọ́run rẹ. if you don't have that relationship á dàbí pé kéèyàn jẹ́ ọmọ ọba kó wàá máa gbé ní ẹ̀yìn odi ìlú ọ̀pọ̀lọpọ̀ tó wà láyé tí òrógo lò ohun tó fà tí wọn fi rí ògo wọn lò ni pé àkọ́kọ́ ìbáṣepọ̀ wọn àti ọlọ́run kò dánmọ́rán. kò dánmọ́rán bí ìbáṣepọ̀ bá dẹ̀ ti dán mọ́rán kò sóhun tẹ́nìyàn lè ṣe èèyàn lè mí tán màmá mo máa sọ àwọn àṣírí kan àwọn kan wà wọ́n wáyé torí ògo ṣùgbọ́n ògo yẹn wọ́n jẹ́ kọ́ rí I will show you one example ma gbogbo ènìyàn tó bá lọ síbi kan bóyá o lọ lé wòlíì àbò lọ síbi kan lọ gbàdúrà tó o bá débẹ̀ wòlíì máa sọ fún ẹ pé a rí wípé ológo ni ọmọdé yìí but ẹ jẹ́ àbèrè wò ṣé gbogbo àwọn tí wọ́n sọ pé ológo ni wọ́n ṣé gbogbo wọn ni wọ́n padà rí ògolo. Hmm. àwọn kan kú togotogo. wọ́n ò rí lò. àwọn hmm. bíi ìkejì gbogbo ẹ̀dá tó bá ti mọ̀ pé òun wáyé nítorí ògo ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni wípé o gbọ́dọ̀ ní close relationship pẹ̀lú ọlọ́run. pẹ̀lú ọlọ́run rẹ. tó bá ti ní listen to me very well bí ẹkún bá pẹ́ di alẹ́ ayọ̀ ṣì ń bọ̀ láàárọ̀. bẹ́ẹ̀ni. ìwọ ló ń wò ó bíi pé ọ̀rọ̀ ayé wá ìwọ ló ń wò ó bíi pé ọ̀nà dímọ̀ ẹ ìwọ ló lọ iwájú tí wájú ò ṣe lọ ìwọ ló lọ sẹ́yìn tí ò sí solution but the only way tó fi lè rí ògùn ẹnu láyé nígbà tí ogun bá dìde sí ẹ ni wípé o ní láti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọlọ́run ẹnìkan wo ló ṣàmì hmm. lábẹ́ agbára tí ọ̀run sinmi lé gbogbo ẹni tó ṣe pété pẹ̀lú ọlọ́run tó ní òní dá ọlọ́run mọ̀ dépò tó máa rí ògolo irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ ó máa fa ìjọba wọn yá bó ṣe ń wò mí lọ rí ògolo ògo tó gbé wáyé lọ lò ó ẹnikẹ́ni tó dọwọ́ bògo ẹ̀ mọ́tò máa pa àṣẹ ni mo fi sọ̀rọ̀ mọ́tò máa pa onítọ̀hún jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ gbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tọ́lọ́run dá tògótògó ó ní ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé kò sí ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín àwọn àti ọlọ́run wọn ó dàbí bàbá àtọmọ náà ni tí ọmọ tí ò bá rí òbí gẹ́gẹ́ bí òbí inú òbí ò lè dùn sọmọ bẹ́ẹ̀ dépò nípò kó òbí máa wá súre fọmọ nígbà tá a bá padà dé àtẹ̀mí àtàlejò mi a máa tún tẹ̀síwájú pẹ̀lú àkòrí tí a pè ní bùbùyọ̀ ògo ó yẹ jáde òkè lọ́nà ká lọ